ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dandan ní gbogbo ayé gbogbo ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ ń sẹ́ǹdì oko tẹ́ ń sọ fún mi pé àǹtí Yinka oko yín tóbi jù kí lẹ fẹ́ ṣe sí ẹ lọ mú ọ̀bẹ kẹ́ sí méjì tí oko yín bá ti tóbi jù torí wèrè ara yín ẹ̀yin náà lẹ máa lẹ ń wóko ńlá Ọlọ́run dẹ̀ tún wá fún yín lóko tó tóbi èyí tẹ máa fi ní báwo lẹ ṣe máa lo oko yìí tó tóbi táwọn obìnrin míì sunkún pé kó tóbi gbogbo owó tó bá mọ̀ pé oko ẹ̀ ti tóbi mú ọ̀bẹ kó pín sí méjì ọ̀bẹ gidi kó mú ọ̀bẹ yẹn tí ò bá pọ́n dáadáa lọ ṣápìn ẹ̀ dáadáa kó oko ẹ̀ sí méjì tó kù ẹ̀ bá tóbi kó wá sọ apá kan nù kó dá apá fi báńdẹ̀jì wé apá kan tó kù kó fi jiná ẹ pé nǹkan máa ti ń ṣe yín kí ló kàn mí pẹ̀lú okó ẹ̀ tóbi ẹ àti nǹkan okó ẹ̀ tóbi kí ló lè ṣe sí lọ gé sí méjì pín sí méjì ọgbà ọgbà tẹpọn tẹpọn kó tó bá tiẹ̀ wá ṣe fẹ́ ṣe tán kó o fi kú kó pín síbi wòró ìfùrọ̀ ìdí ẹ̀ kó là á sí méjì tó kó ẹ̀ bá tóbi ètè fi ń bí mi yẹn kò nídìí kẹ bí mi torí pé ẹni tó kó ẹ̀ bá tóbi tó wà tó mọ̀ tó àwí ẹ̀ pé okòwò tóbi okòyìn ò ríṣẹ́ ṣe ni ó mì pé gbogbo ìgbà tó bá ti dé obìnrin ló ń fọ̀ bòyà torí pé kò mọ̀ ọ́ lò àbí gbogbo ìgbà tó bá ti dé obìnrin ìnira ló ń fún obìnrin torí pé kò mọ̀ okó yẹn lò torí pé kò mọ̀ bóyá ó wà selfish torí ọ̀pọ̀lọpọ̀ yín tí okó yín bá tóbi torí pé ẹ ẹ máa ń fẹ́ rí gbogbo ẹ̀ òbò ẹ nílè fún obìnrin ní choice àbí ní option pé wá okó yìí tóbi ò ṣe wà wá domi ẹ̀yin máa ń fẹ́ do kẹ́ lè mú òbò obìnrin kẹ́ lè bá jẹ́ kẹ́ lè yá so ìwọ tó kọ ẹ bá tóbi tí o tó ti jẹ́ pé obìnrin ti ń complain nípa ẹ̀ lọ mú ọ̀bẹ kó pín sí méjì ó mì pé òun okó yẹn lò ní torí okó tó tóbi obìnrin ò gbúdọ̀ máa complain lórí ẹ̀ tó o bá wà selfish tó o bá wà selfish wàá fún obìnrin ní option pé wá ṣé wàá domi látòkè àwọn nǹkan tá a ti sọ wàá sọ bí wọ́n ṣe ń ṣe dọ́gì tí ò ní ní obìnrin lára tó kọ ẹ bá tóbi tó ò mọ̀ lò tó di pé ó wá ń bá mi ò ń sọ fún mi pé okó ẹ̀ tóbi kí ló máa ṣe in tí mo máa sọ fún pé kò ṣe ni pé kò mú ọ̀bẹ kò pín sí méjì ọ̀gbà ọ̀gbà là sí méjì tẹpọ̀ntẹpọ̀ kó wá mú ọ̀bẹ yẹn kó fi kó fi fọ́ furo furo òfurọ díẹ̀ náà kó fi là méjì tó kó ẹ̀ bá tóbi èyí tó fi ń fi ń ni obìnrin lára torí kó tó lè máa sọ fún mi ká ní pé o mọ̀ ọ́ lò ni wàá máa dúpẹ́ pókó ẹ̀ tóbi wàá dẹ̀ máa sọ pé ah wàá máa fún mi ní eh, good news pé odó obìnrin kan lánàá bo ṣe ríre bo ṣe ríre bọ̀ tó ti lè wá máa complain tẹ́ de jẹ́ kí n gbádùn ẹ ní láti la okó yẹn sí méjì ọgbà ọgbà ke là mọ́ fùrọ̀ ke wá sọ apá ke nù kẹ́ kíp apá kan pin ní dùbú kẹ́ là láàrin sí méjì so ko wá di half ebi okó to tóbi ni ìyẹn gbọ́ tìta òjòkó ṣé wá rẹ̀yìn ọkùnrin kan ẹ̀yin ọkùnrin àti yín ká ọ̀yàwó mi wà ní nàìjíríà mo kàn ń wá obìnrin kinní kan kìnìkan ni tíyàwó ẹ bá wà ní nàìjíríà gé okó ẹ kó fi ránṣẹ́ sí kó fi rin òbò ẹ kó dá padà fún ẹ kò sí ẹni tẹ pé ẹ màmá fẹ́ máa fi gbá wẹdà ń bí ẹ bá ti àwọn nǹkan mi wà tí ò tẹ yẹ kẹ́ máa sọ síta ìyàwó mi wà ní nàìjíríà mo sì níyàwó ìwọ tó fìyàwó sí nàìjíríà tó wà ń bí tó bá ti ń lọdún kan má va sọ pé oníyàwó mọ́ ó irritate mi tó bá ti ń lọdún kan ọdún méjì ó rọ́gbọ́n dá sí i nínú òtútù burúkú wọn bí bàbá ńlá kù wà bẹ́ẹ̀ re kó má dógbò mi ẹni tó dẹ̀ sì ń dú ẹ lọ́wọ́ ń bì báyìí òun ló ní ẹ ẹni tó ń dú ẹ lọ́wọ́lọ́wọ́ ń bì òun ló ní ẹ nínú òtútù burúkú tó lóun ló bẹ pàṣẹ fúnjà lọ tó bá ti wá mọ̀ pé ogun ìyàwó mi wà ní nàìjíríà mi fẹ́ yàwó ìyàwó gé okó ẹ kó nínú òtútù sọ pé kíyàwó ẹ kó mí sínú skáàfù kó fi ránṣẹ́ sí ẹ kó dì mọ́nú kó lè fi gbòòrò ara ẹ̀ ṣẹlẹ̀ ya wèrè ni àbí kó mú okú ẹ kó o fi ránṣẹ́ kó o post ẹ ránṣẹ́ kíyàwó ẹ fi dóòbò ara ẹ kó dá padà ẹ̀hẹ́n màá mọ̀ pé lóòótọ́ lo níyàwó ìwọ obìnrin gan tó bá ti ń pẹ́ bí òòrọ̀ gbọ́dá sí wàá máa jákó jẹ lẹ́ǹkan kan tí ọkọ ẹ̀ ò bá sí around ká tó má wàá sọ pé ìwọ ọkùnrin ẹ̀yin wèrè kan lè máa bú mi o ebi yá nǹkan tí wọ́n ń ṣe nìyẹn ẹ wá búra ẹ wá sọ pé ẹ̀ jákó jẹ tọkọ yóò bá sí around tó ti ń lọ ọdún méjì kí lẹ fẹ́ fi kún nínú òtútù burúkú tí gbogbo idọ́ máa máa ré tí gbogbo orí ọmú máa máa tẹ́ yẹ́rẹ́yẹ́rẹ́ bí ìgbà tó data sí ẹ lára ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọkọ nìyẹn o tọkọ ò bá sí nítòsí ẹ lọ́kọ eye tọra yín tíyàwó ò bá sí nítòsí láàrin ọdún kan o ò níyàwó níjọ́ tẹ bá ríra lẹ ríra torí èèyàn kan ló máa máa sáfìsì òkú ẹ ń bí àìjẹ́ bẹ́ẹ̀ tó o bá sọ pé oníyàwó ń bì kan tó wá fọkàn sí pé ó fẹ́ máa fi obìnrin kan sáfíìsì ara ẹ̀ bí ẹlẹ́dàá obìnrin tó fi sáfíìsì okó ẹ̀ òní jó jèrè òní délé bóbò ìyàwó ẹ̀ lódìdín so o bẹ́tà tó bá ti ń lọ kan ọdún méjì ń bí ah, Islam oh oh my God o Ọlọ́run ẹ kọ̀ máa láìka máa ń dárúkọ ẹ̀sìn yẹn ni torí pé irú nǹkan báyìí ó ti yọ̀yàn náà ẹ̀ tó bá ti ń lọ kan ọdún méjì ń bí báyìí má fọkàn ju pé òun sẹ́ǹdì owó oúnjẹ ẹni tó wà ń bì òun sì ni ìyàwó ẹ o máa treat ẹ dáadáa ni àìjẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́dàá ibi báyìí ò ní jẹ́ òbò lé ní dáadáa ò ní ba lódindin o ò pẹ̀kọ̀ tẹ́lẹ̀ ò mọ̀ bí o máa ba lódindin mú okú ẹ kó o pin kó o wá fi sínú envelope bó bá ti fẹ́ dóbò kó send ẹ̀ sílé kíyàwó ẹ ní Nàìjíríà kó fi rin òbò ẹ kó tún dá padà torú bá òtútù bá ti mú ẹ sọ fún ìyàwó ilé ẹ kó mú ìborùn ẹ kó mí sí kó sẹ́ǹdì ẹ̀ sí ẹ kó fi bora kó lè gbó tútù ara ẹ lórí yín yí obìnrin gan bó bá fi sílẹ̀ o lè ba lódindi tó bá ti ń pẹ́ jù òun ló ṣèlàyé pé tó bá ti fo obìnrin yẹn sílẹ̀ má délé lọ bèrè pé àbí kan máa gbọ́ pé àwọn kan sọ fún ẹ pé ó ń rìnrìn èèyàn kan wá ń pààkì sí ẹnu ọ̀nà ẹ̀ ó rìnrìn kìnnìkan kìnnìkan gíra ló máa fóbù ẹ̀jẹ̀ gírá àbí pákí nítorí pé ìwọ tó wà ní ìwọ tó wà ń bí ṣàwámà ló kó ẹ̀ ẹ ti ya wèrè ìwọ tó wà ń bí ṣàwámà ló kó ẹ̀ ń jẹ àbí ṣàwámà ló kó ẹ̀ ń jẹ àbí ẹran bíbọ̀ wo òdóbò ẹ máa sọ pé mo níyàwó nílé mi ìwáyàwó ṣùgbọ́n mo níyàwó àtọmọ orí yín ti yí ẹ mú okó yín yẹn ẹ sọ sínú envelope ẹ sẹ́ǹdẹ̀ síyàwó ilé yín tó tútù bá mú yín ẹ lọ mú igi kẹ́ ẹ lọ mọ́ oko yín aparun kẹ́ mú igi aparun kẹ́ foko yín sáàrin ẹ kẹ́ lọ mọ́ bó dẹ̀ jẹ́ pé máa lọ gé eh, kẹ́ẹ̀gì kẹ́ máa dó kẹ́ máa dó kẹ́ẹ̀gì àbí kẹ́ máa dó bẹ́ẹ̀dì ìbájẹ́ àwọn tó wà ń bíbà ṣáwọn yẹn lólóbò láńbébé tá bá rí ọkùnrin tó bọ́ sóbìnrin kankan lọ́wọ́ tó ti ń lọ ọdún kan ọdún méjì pẹ̀lú ẹ̀ nílùú òyìnbó tó wá tí tó bá treat ẹ dáadáa fine bẹ̀ tó bá rí pé ó ń treat ẹ bí ìgbà tẹ́ni pé mo níyàwó nílùú ní nàìjíríà ó wá ń treat wọ ó fi ó fi ẹ palẹ̀ ó fi ó fi ẹ palẹ̀ òtútù mọ́ bá mi pele fún un pele fún ọkùnrin bẹ́ẹ̀ kó má bá kó má bá òbò tó filẹ̀ sí nàìjíríà lódìdí bó ba lódìdí gan kóbò yẹ kó di kíkan fún ẹ̀pẹ́ sínwín ta lè fẹ́ máa fi ṣe second feed ta àwọn obìnrin tó wà níbí báyìí àwọn yẹn ni ẹ má ti dó wọn dẹ̀ ẹ wá lé ẹ níyàwó ńlé ẹ níyàwó ńlé àtọmọlé à ní kó má tọ́jú ọmọ ẹ pẹ̀lú bá ti fìyàwó lẹ̀ ọdún kan ọdún kejì tó wà níbí tó ń gbójú ẹ tó ń ṣe oúnjẹ fún ẹ tó fọwọ́ ra ẹ níkùn tó fọwọ́ ra ẹ lẹ́pọ̀n tó ń rí dó tó fọwọ́ ra ẹ ní fùrọ̀ ó ló má sì gbájúmọ́ àìjẹ́ bẹ́ẹ̀ máa pọ́n máa pọ́n láńbébé okú ẹ fi ránṣẹ́ síyàwó ẹ kó máa do kó máa dá padà tó bá òtútù bá ti mú ẹ sọ fún yàwó ẹ ní nàìjíríà kó lọ mí sínú ṣọ́ọ̀ kó sẹ́ǹdì ẹ̀ sí ma kó lè ma dábora má wà sọ ẹ má má sọ fún mi oníyàwó oníyàwó ní kinní kan oníyàwó àtọmọ kinní kan kí ló ń wóbò fún ẹ ti ya wèrè wọ tó kọ ẹ dẹ tóbi mo ti fún ẹ ní solution lẹ́yìn solution ẹ gbọ́dọ̀ wá bá mi mọ́ ẹ gé okó yẹn sí méjì ẹ pín sí méjì ọgbà ọgbà àbí kẹ dùbú ẹ láàárín okó ẹ wá moderate bó ṣe fẹ́ á lè dóbò rẹ̀ ẹ lè pa mí tó bá dẹ̀ jẹ́ wípé o fẹ́ jẹ́ kí n wo sáìzì okó ẹ kó o tó ge kọ́kọ́ rẹ sínú envelope kó send ẹ̀ sí mi kí n wà kí n access ẹ̀ náà màá wá mọ̀ bóyá kó ge àbí kó má ge ọmọ tó bá ní ìyá òun ò ní sùn lọ́rọ̀ yín òun náà ò ní fojú korun ṣàbáríkòlò dot com ẹ̀yin ọkùnrin mo nídìí yín kẹ pè mí obìnrin ti pọ̀ lọ́wọ́ mi dáadáa ẹ pè mí láti London ẹ pè mí láti Amẹ́ríkà ṣùgbọ́n kẹ́ tó pè mí ẹ kọ́kọ́ lọ rẹ́gísítà sórí ṣàbàríkòlò torí mi ní gbowó lọ́wọ́ ẹnikẹ́ni ẹ lọ rẹ́gísítà ńbẹ kẹ́ sanwó ńbẹ ẹ káàárọ̀ ẹ kú bójú ọjọ́ ṣe rí o ṣé dáadáa ni àwa ń lọ bí iṣẹ́ o dàbọ̀.